and uh, please this video is for yoruba those who do not understand english language or digest english language i've already uploaded this video in english language please if you want to watch it in english language you can click on the link displayed on the screen hmm? if you don't understand yoruba language click on the screen i mean on the the link displayed on the screen you understand and if you have any question to ask me please feel free to ask me any question by the grace of God. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo yá o. Lọ́lá kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́lá kó bá yà kún ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lè ní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. ilaha illallah alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nínìyàn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ṣèmọ̀gún. dókítà orúkọ mi náà ni Dr Mutiu Ọlátíbóyè táyé máa ṣe wọn jẹ lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ nǹkan tá a gbé dání tá a máa ń sọ a máa ń sọ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí ojú tẹ̀ fi wọn wò mí ojú náà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ní èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr Mutiu Ọlátíbóyè èyí tá a mú wá fún wa ní òní bá a ṣe tó jẹ́ ègún ilé láti máa separate ara wa kúrò ń bẹ̀ kí ni nǹkan tá a fẹ́ ọ̀nà ẹ̀ jìn o ọ̀nà ẹ̀ jìn àmọ́ tá a bá lè gbìyànjú ẹ̀ á rí ìyanu nínú gbèsè ayé wa aṣọ tá a ti lò gbó ni ẹ jẹ́ ká lọ wá aṣọ tá a ti lò gbó dáadáa ọ̀nà ẹ jẹ́ ká lọ wá iye pẹ̀lú tán ti bí ẹ ìwọ tó ń gbé Àkúrẹ́ tó wá jẹ́ pé kìtì ni wọ́n ti bí ẹ fíléèjì tán ti bí ẹ òun ni kò lọ ṣe mọ̀ pé tá a bá ní ọmọ Ògùn state ni mí Ògùn state wọ́n ti bí mi òun nítorí pé Ògùn state wọ́n ti bí ẹ kó gbà Jẹ̀bú Òde lọ tàbí kó gbà Ságàmọ̀ lọ ìlú tán ti bí ẹ lógùn state ni ó lọ bú yẹ pẹ́ bẹ́ẹ̀ tó bá ti wá di àárọ̀ kùtùkùtù tá a bá ti jí ká tó sọ̀rọ̀ sí yàn ká tó sọ̀rọ̀ sí yàn ẹ wá jẹ́ ká bu yẹ̀pẹ̀ ìlú wa yẹn sínú aṣọ tẹ́ẹ́rẹ́ tá a ya aṣọ tá a ti lògbó ẹ jẹ́ ká ta ń kókó iyọ̀ lọ́jọ́ kejì ká tó sọ̀rọ̀ síyàn ẹ jẹ́ ká di ìyàn kókó ọjọ́ kẹta ìyẹ̀pẹ̀ bá sì wá dì í nìyẹn tó bá yẹ kóbìnrin ní ẹ̀ẹ̀méje wá sí bẹ́ẹ̀ tó bá yẹ pọ́kùnrin ní ọjọ́ mẹ́sàn-án wá sí bẹ́ẹ̀ tàbá ti wá dì tán ṣé wàá ó dá tàbá lè ṣe tẹ̀léra wọn àmọ́ tàbá lè ṣe tẹ̀léra wọn tàbá mí ọjọ́ kan kò mí ni àmọ́ ẹ jẹ́ ká mọ nǹkan tá a kọ́ dì ẹ má lọ di papọ̀ tẹ́ bá ti wá di kókó eléyìí ò gbọ́dọ̀ mọ farapin eléyìí àyè gbọ́dọ̀ wà ń bẹ̀ ó fẹ́ yọra ẹni tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ tán tó bá yẹ pa lẹ́ la fẹ́ wẹ̀ ẹ jẹ́ ká ti ju okùn tá a dì ní kókó yìí sínú omi láàárọ̀ tó bá ti dalẹ̀ ẹ jẹ́ ká gbé wọ bẹtrum ká wá yọ okùn yìí kó ń bẹ̀ ẹ jẹ́ ká fi lẹ́nu bẹtrum ká wá gbẹ́sẹ̀ lé lórí omi ká wá wẹ̀ lórí ẹ má jẹ́ ká lu ọṣẹ tàbí kànkàn tó bá jẹ́ pé alẹ́ òun ló fẹ́ lò tó bá yẹ pa àárọ̀ ló fẹ́ lò àtàlẹ́ wa ti fi sínú omi ẹ fi wá wẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ti wá ṣe tán ẹ gbélẹ̀ ẹ bẹ́rì kínní ní straight bó ṣe wà ẹ má kàn jù sínú kòtò a ogún ìdílé run lágbára ọlọ. bá a ṣe bí a ṣe ń lò nìyẹn ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. ọlọ́run ọba ewé ń jẹ ewé ewé ajẹ́ ewé ń jẹ àwọn lèmi bá bọ́ sómi. ilaha illallah alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n yìí ti mú kó fàyà kù rẹ̀ la ń ṣe tiwa.